ẹ̀kẹ́ hallelujah. say praise the lord. ní orúkọ Jésù. in the name of Jesus. Olúwa fẹ́ gba àwọn èèyàn níyànjú ọ̀rọ̀ rẹ. Lord we want to teach your word. a sì ń bẹ̀bẹ̀ kí o fún ọ ní òye kí o lè yé ye and we are praying that you give them understanding. amen. arákùnrin tó ń gbọ́ wa ní ìrọ̀lẹ́ yìí. friends. a fẹ́ mú ọ̀rọ̀ Ọlọ́run wá láti ìfihàn orí kẹta. we would like to bring you the word of God from Revelation chapter three. láti bí ọ̀sẹ̀ mélòó la ti ń sọ nípa. for the past few weeks. ìjọ ìgbà méje tó ṣẹlẹ̀ ní ìjọ we have been talking about the seven church ages. eléyìí ni Jésù ti sọ tẹ́lẹ̀. And this is what Jesus prophesied. Nínú ìwé ìfihàn orí kejì àti kẹta. In Revelations chapter two and three. Tí a sọ fún Jòhánù pé kó kọ ìwé sí ìjọ méje Asia. In which he commanded John to write to the seven churches in Asia. Jésù sì fi hàn pé ìjọ méje yìí òun fi ṣe àpẹẹrẹ ìgbà méje ni. And by Revelation we know that these seven churches were typifying seven church ages. Ìjọ ìjọ kọ̀ọ̀kan ṣàpẹẹrẹ ìgbà kọ̀ọ̀kan. Each church was typifying a period. Ìgbà yìí ìgbà ìbẹ̀rẹ̀ láti ìgbà àwọn àwọn àpọ́sẹ̀lì Paul. Starting from the beginning of Christianity in the days of Paul. Ohun tí ó ń ṣẹlẹ̀ nígbà náà ni oh. Jésù fi hàn nínú ìwé rẹ̀ sí àwọn ará àwọn ará Éfésù The happenings at that time was revealed in the church of the Ephesus bí Paul ṣe sọ pé òun rí àwọn kan tán pera wọn ní àpòsílẹ̀ tí Paul sọ pé àpòsílẹ̀ èké ni wọ́n. As Paul revealed that at that time there were some false prophets. Jesus sì kín lẹ́yìn pé lóòótọ́ ni àpòsílẹ̀ èké ni àwọn náà ni àwọn ará yìí. And the Lord confirmed that that was the truth ní eh, orí a nípa ìgbà kejì tí àwọn ará Smyrna. we also talk about the church of Smyrna. Ọlọ́run sọ ohun tí ó máa ṣẹlẹ̀ nígbà tí wọ́n sọ fún wọn. in which the Lord established what will happen in their own time. ó sì fún ìjọ kọ̀ọ̀kan ní ìlérí kọ̀ọ̀kan. and gave each, each church a promise. ìgbà kọ̀ọ̀kan ni Ọlọ́run fún ní ìlérí kọ̀ọ̀kan láti fún. to each age he gave a promise. láti mú wọn túbọ̀ tẹ̀síwájú sí i. for them to go on fighting for Christ. hallelujah. praise the Lord. a sọ nípa ìgbà kẹta tó church age is the church of Pergamos. Ọlọ́run tó ṣèlérí fáwọn náà. And God also gave them a promise. Ìlérí kọ̀ọ̀kan ó jẹ́ pé ìlérí kan tó bá sọ fún ìjọ yìí sẹ́. For each promise given to a church. Ìlérí yẹn bá ohun tó ń ṣẹlẹ̀ ní náà mu. The promise was akin to what was happening at that time. Ìlérí tó sọ fún àwọn ará Sárì ní ìgbà ìkẹrin. The promise given unto the church of Sardis. Ìgbà karùn-ún ní ìgbà Sárì. The fifth church age. Nítorí pé wọn àwọn ti fẹ́rẹ̀ di kíkú tán pátápátá. Because at that time the church was almost dead ó sọ pé ẹni tí ó bá ṣẹ́gun òun kì yóò pa wọn rẹ́ kúrò ní ìwé yìí ni. he says those who overcome shall have their name not blotted out from the book of life. nítorí pé wọ́n ti gbogbo wọn ti fẹ́rẹ̀ wọ́n ti fẹ́rẹ̀ kúrò nínú ìgbàgbọ́ pátápátá. because almost everybody has left the faith at that time. ṣùgbọ́n tó orúkọ wọn ti wà ní ìwé yìí tẹ́lẹ̀. but for those whose name are in the book of life. tí wọ́n bá ṣaláìṣẹ́gun nínú ìgbà náà. and if they do not overcome. tí wọ́n bá lọ jarapọ̀ mọ́ ẹ̀sìn Jésíbẹ́lì. and they join with Jezebel religion. olùwàsó pé òun yóò mú orúkọ orúkọ kúrò ní ìwé yìí. God Jesus promised that he would take away their names from the book of life. àṣà ti pé. as we have read before. pé orúkọ gbogbo àwa tó máa wọ ìjọba Ọlọ́run sẹ́ orúkọ wa ti wà ní ìwé yìí. the names of all those who shall go to the kingdom of God are in the book of life. láti ìbẹ̀rẹ̀ ayé wa lorúkọ wa ti wà bẹ́ẹ̀. from the beginning of the world. olùwàkàn olùwàkàn wa ń pe àwọn tirẹ̀ ní. only God is now calling his own people. gẹ́gẹ́ bí a ti rí kà náà Ọlọ́run. as we have read it from the word of God. Jésù sọ pé mo mọ àwọn àgùntàn mi. he says I know my sheep sheep. àwọn àgùntàn mi sì mọ̀ mí. and my sheep know my voice. olóhùn ń pè wọ́n wọ́n sì ń gbọ́. he says I call upon them and they hear me. ìwọ tó ń tẹ́tí gbọ́ mi yìí. my listeners. tó bá jẹ́ àgùntàn Jésù. if you are a sheep of Jesus. ọ̀rọ̀ yà máa this word of God will come into your heart. because they that are people God's people. they are listening to our voice. àwọn tí wọn ò kí ṣe ti they are not of, of God. they will not be interested in listening to what we are saying. as a matter of fact they will laugh at us. but I want you to know. that such people have been reserved. unto judgment at this end of the world. but if what we are telling telling you is opening is entering your ears then you must be of God. you must be God's sheep. Jesus says I know my sheep. and they hear my voice and obey my word. because their name have been written in the book of life. even before they know Jesus. even before they were born. for the Bible says our names have been written in the book of life before the foundation of the world world. ìyẹn orí kẹtàlá. this is in Revelations chapter thirteen. ní ẹsẹ̀ kan nìkan náà ẹsẹ̀ rẹ̀ níbẹ̀. in one of the verses there. ó ní àwọn tí wọn ò ní forí balẹ̀ fún ère àṣòdì sí yẹn. says they that will not bow down unto the antichrist and to the image of the beast. àwọn tí a ti kọrúkọ wọn sínú ìwé yìí láti ìbẹ̀rẹ̀ ayé ni. are those whose names have been written in the book of life before the foundation of the world. tíwọ náà bá ń tẹ́tí gbọ́ wa báyìí. that's why we are saying if you are listening to us now. tọ́lọ̀ ìbá ń wẹ̀ létí. and this word is entering your heart. ó jẹ́ ti Ọlọ́run ni. you must be of God. Ọlọ́run sì fẹ́ kó tètè tẹ́lẹ̀ and God wants you to follow his word. and to obey all the warnings in the Bible. and begin to do the will of the Bible. so that you might have a part in the kingdom of God. and that you might have position in the kingdom that is to come. we have talked about the sixth church age and the seventh church age. nígbà in the sixth church age ni iná bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ìrere káàkiri gbogbo ayé. was the onset of evangelism all over the world. ìgbà fún wọn tó ní agbára láti mú àwọn èèyàn padà sínú òdodo. and God says he has opened the door before them because he gave them power to bring righteousness. olùwàsọ pé òun yóò sọ wá mú àwọn tí wọ́n sọ pé àwọn jẹ́ synagogue Sátánì láti wá máa forí balẹ̀ fún wa. and he also promised that they that of the synagogue of Satan shall be made to bow down to us. àwọn tí wọ́n sọ pé àwọn di ẹ̀sìn tí wọ́n mú. that is those who are holding on to their own religion. àwọn ìjọ tiwọn yẹn náà náà ni tiwọn. who says only their church is the right one. tí wọn mọ̀ pé ìṣìṣọ́ wọn pe kúrò lodo Kristi. without knowing that their church has actually fallen away from Christ. òun yóò mú wa máa forí balẹ̀ láti máa gbọ́ ohun tí à ń sọ. he will bring them to bow down unto what we are saying. pé wọn yóò rí i pé agbára wà nínú ọ̀rìn ìlú because they will be able to see that truly there is power in Christianity. wọ́n á sì rí i pé agbára ò sí ẹ̀sìn tiwọn yẹn. and they shall see that there is no power in their own religion. and that's why Jesus established the power of miracles. and he said we should go about opening the eyes of the blind. make the lame walk. make the blind to see. and that it will be with us unto the end of the world. by healing the sick. the power has returned again. from the days of the apostles. the power of miracles miracles was happening in those days. nígbẹ̀yà yóò tún ti mú padà wá fún àwa tá a ní. at the end of the world he has brought that power back again. láti fi hàn pé lóòótọ́ lòun ń kí wa lẹ́yìn ni. to make known unto you that truly he is backing us up. hallelujah praise the lord. olùṣèlérí fún àwọn tó jẹ́ ìgbà Philadelphia yẹn. to the church of the Philadelphians he gave a promise ní ẹsẹ̀ tó kọjá bẹ̀ ìgbà keje. in last week we started about the seventh church age. a sọ nípa ìgbà tí a pè ní ìjọ àwọn ará Laodicea. which is the church of the Laodiceans. pé àwọn yẹn bọ́n ṣe mọ òtítọ́ tó wọ́n tí wọ́n ti ń di kò gbóná kò tutù. that as much as the truth is known at that time they have become lukewarm. nǹkan tí Ọlọ́run sọ ni pé ní ìgbẹ̀yà ayé yìí sẹ́. what God is saying is that in our time. ìgbà tí wà yìí ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ló ti wá ń fi hàn wá. knowledge has increased. bí ìmọ̀ ayé ti pọ̀ sí as knowledge has increased. tí àwọn èèyàn fi bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi eh, irin irinṣẹ́ ìmáṣínì. Eh, and men began to manufacture different kinds of machines. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọlọ́run náà fi ìmọ̀ tirẹ̀ pọ̀ sí lórí ìlànà. so has God also multiplied his, his knowledge upon the earth. bẹ́ẹ̀ pé àmọ́ àmọ́ àmọ̀ sí nípa Kristi. wherein we know so much more about Christ. àmọ́ bí ó sì bá fẹ́ fi hàn bí a ṣe lè ní agbára nínú Kristi sẹ́. and in fact he is revealing unto us how we can have power in the Lord Jesus. nítorí pé ìgbà ìgbẹ̀yàyé náà ni ìgbà tiwa yìí. because this this is the end of the world. Ìgbà yìí ni àwa yóò lọ pàdé Jésù And it is the time wherein we shall go into the air to meet with Jesus. Ìgbà ni yóò lọ pàdé Jésù láì rí ikú ara rárá. Without dying. láti lè ní agbára tó bẹ́ẹ̀ gẹ́. so that we may have accepted Jesus before. tọ́jú àwọn ọ̀fẹ́ máa ṣe ká máa tọ́jú tọ́mọ yẹn mọ́. and who do not want to be paint up themselves anymore. ṣùgbọ́n tí wọ́n bá bá bẹ̀rẹ̀ sí ní jí kò tútù. but when they have found out and they become lukewarm. kó máa ń ṣẹlẹ̀ pé wọ́n tún bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ tún tọ́jú wọn bẹ̀rẹ̀ sí ní tọ́mú. they find out and begin to begin to do those things again. using all kinds of cosmetics. wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ pé ọlọ́run and excuse themselves saying that God didn't say we shouldn't help ourselves. ìgbẹ̀yìn Moses sọ pé ìkún ìmọ̀ yóò pọ̀ sí Bible says at the end of the world knowledge shall increase. ìgbìyànjú ìní Jésù ti fún wa pé a ní agbára lórí àìsàn. God says at the end of the world we shall have power over sickness. Ó yẹ kí a ní ìgbàgbọ́ pé ká lè gbowó láláìsàn láláìsàn ní ìmúláradá. We shall have faith that if we lay our hands upon the sick they shall recover. Kò yẹ kí àìsàn tún máa mú àwọn lọ sí ilé dókítà. Sickness should not take us to the doctor's place anymore. Kò yẹ kí àìsàn tún máa ní àyè tó lára wa rárá. Sickness should not have any part of us anymore. If we truly believe the Lord Jesus Christ and follow his word. Because he says he has given us those signs. Oní orúkọ mi ni a ó máa gbé ọlé àwọn olókùnrin. He says in my name you shall lay hands on the sick àwọn yóò sì dá. and they shall recover. ìyẹn wà nínú ìwé mark orí kẹrìndínlógún. that is in the book of mark chapter sixteen. láti ẹsẹ̀ kẹrìndínlógún sí ìgbẹ̀yìn. verse sixteen to the end. jésù ṣèlérí fún wa. jesus gave us that promise. ọ̀pọ̀lọpọ̀ tí ó sọ pé àwọn náà ti gba lẹ́yìn kristi sẹ́. many who claim to have accepted jesus. tọ́lọ́pàá náà ti di ají ọmọ lẹ́yìn kristi wọ́n ti di àtúnbí. and they too have been born again. tó o bá ti bẹ̀rẹ̀ sí ní ìgbàgbọ́ láti máa borí gbogbo àìsàn wọ̀nyẹn bẹ́ẹ̀. you need to begin to have faith to overcome sickness. ajẹ́ pé o ti fẹ́ máa di kòkòrò kùtù tó bá nírú ẹ̀sìn ìyàwó bẹ́ẹ̀. if not you are beginning to get lukewarm. tó pé Jésù sọ pé. because Jesus says. àmì wọ̀nyí ni yóò máa tẹ̀lé wa sẹ́. these signs shall follow them that believe at this end of the year. agbára tiwa yẹ kó ju ti po Jòhánù Bàtìsì lọ. our power must be greater than the power of John the Baptist. ìgbà wa la ó lọ pàdé Jésù láwọn sọ́mọ̀. because we are the one who will meet Jesus in the air. ìgbà tiwa la ń lọ pàdé Jésù láwọn sọ́mọ̀ it is in our time that we will meet Jesus in the air ìgbàgbọ́ a nílò ìgbàgbọ́. and we have need for faith. Ìgbàgbọ́ tó máa lè mú wa paradà láti lọ pàdé Jésù bẹ́ẹ̀. Faith that can transform us to meet with Jesus in the air. It's the Holy Spirit. Ẹ̀bùn ẹ̀mí mímọ́ ni. This is the gift of the Holy Spirit. Òun láti máa béèrè fún ẹ̀bùn mímọ́ sí ni. Which you must ask from God. Kí ni ìlérí tọ́lọ́run ṣe fún àwọn. What promise is it that was given unto the seventh church age? Torí pé Jésù ti fún wọn lé ó ti kù wọ́n lé lọ because Jesus has given them a warning. ní ẹsẹ̀ ìkọkànlá rẹ̀. in verse eleven. ó ti o láti ẹsẹ̀ ìkẹrìndínlógún sẹ́. in verse sixteen. ó ní jẹ́ nítorí náà ìwọ tí ìwọ ṣe ìlọ́wọ́wọ́. so then because thou art lukewarm. tí o kò sì gbóná tí kò sì tútù. and neither cold nor hot. èmi yóò tu ọ jáde kúrò lánàá mi. I will spew thee out of my mouth. nítorí ìwọ ní èmi ní ọ̀rọ̀ púpọ̀. because thou sayest ó sọ pé èmi sì ń pọ̀ sílé ọrọ̀. I am rich and increased with goods. ṣùgbọ́n ìwọ kò mọ̀ pé aláìní ni ìwọ. and have need of nothing. jòlí nǹkan sí and knowest not that thou art wretched. yẹn tí ì agbára tó bó ṣe fẹ́ ká ní ìyẹn. that is the power that you need is not there yet. oníjìwọ́ kò sọ wọ́n sì sọ pé o ti ní o sọ pé o and you think you are you are you are knowledgeable. oníṣùgbọ́n òun sọ pé afọ́jú sì ẹ̀. and I say you are blind. tó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ní ọ̀tá tí a rí ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń ṣẹlẹ̀ lónú ẹ̀mí. because many of us when the evil spirit is troubling people you can't see the a ò rí ohun tó ń ṣẹlẹ̀ nínú ẹ̀mí. in the spirit. a ò rí ohun tó ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ ayé pàpà tó yẹ pé èmi èṣù ló ń ṣe. we can't even spiritually discern what is happening so, the earth. gbogbo àmì tí Jésù ní ká máa wo iye ìwọ̀n because the signs that Jesus says we should begin to look for. ọ̀pọ̀lọpọ̀ wa ni a rí. many of us do not see such signs. because Jesus says we should watch and pray. praise the Lord.

wa sí wa. in many of our righteous behaviors, we are still naked he says. now here is his counsel unto us fẹ́ràn ó ní èmi fún ọ ní ìmọ̀ràn pé. I counsel thee to. ra wúrà lọ́wọ́ mi. Buy of me gold. àti àdínú iná. Tried in the fire. wọ́n kí o lè di ọlọ́rọ̀. That thou mayest be rich. àti aṣọ funfun. and white raiment. wọ́n kí lè fi wọ ara rẹ. That thou mayest be clothed. àti kí ìtìjú ìhòòhò rẹ kí o má bàa hàn. And that the shame of thy nakedness do not appear. kí o sì fi oògùn kún ojú rẹ. And anoint thine eyes with eye salve. wọ́n kí o lè ríran. That thou mayest see. ó ń sọ wá kí a sí ní bèè lọ́wọ́ òun ni. This is what he wants wants us to seek from him. ó gbogbo àwọn tí èmi bá ń fẹ́ lèmi bá lù. as many as I love I rebuke and chasten. mo sì náà nítorí náà ní ìtara. Be zealous therefore. arákùnrin àtàrábìnrin ní ìtara sẹ́. Be zealous sir. kí ni ìtara fún kí ni. for what? ìtara fún agbára Ọlọ́run. for the power of God. ìtara fún àti máa jẹ́ oníwà mímọ́ bí Ọlọ́run ṣe fẹ́ ni. to be holy like God wants you to be. kí o sì ronú pé wà lára. and repent kíyèsí mo dúró lé ẹnu ilẹ̀kùn. behold I stand at the door and knock. mo sì ń kọ̀kùn. if any man hear my voice. ẹnikẹ́ni bá gbọ́ mi. hear my voice. Sir mo kí ó tí ó sì ṣí ilẹ̀kùn. and open the door. yóò sì wọlé tọ̀ wá. I will come into him. yóò sì máa bá jẹun. and will sup with him. àti òun pẹ̀lú mi. and he with me. Jésù sọ pé kò ní ìtara sẹ́. Jesus says you should be. olùkọ́ ní ọwọ́ òun. zealous and buy from him. wá wúrà tó dára. gold tried in the fire. o sọ pé o fẹ́ di o ti o sọ pé o ti di ọlọ́rọ̀ olóò ti di ọlọ́rọ̀ sẹ́. He says you think you have been wide and rich but you are not yet. àti ní agbára tó bí òun ṣe fẹ́ kí a ní. because you lack the power that he wants to have. agbára tiẹ̀ mímọ́ tó òun fẹ́ kí a ní sẹ́. the power of the Holy Spirit. agbára tó lè ṣiṣẹ́ ìyanu. a power that is able to work miracles. agbára tó lè máa lọ síbi tá a bá fẹ́ láì tiẹ̀ gbé mọ́tò. the power of translation. ó sọ pé òun fẹ́ ká sí ní lò látàyè yìí. he wants you to have that power in this world. ó fẹ́ ká sí ní lò látàyè iṣẹ́. in the from this world. tó jẹ́ pé tóun bá pèpè ẹ máa bọ̀ lókè a ó lè paradà láti lọ pàdé òun láòsán mọ̀. so that when he calls for the translation you shall be able to go up to meet with him in the air. agbára yẹn ni Jésù sọ pé òun This is the power that Jesus kí a máa we should be zealous to have that power. And he said we should buy of him. Eh, this will happen at this end of the world. ìgbẹ̀yìn ìnáwó lọ pàdé Jésù láwùsàn mọ̀. when we shall meet with Jesus in the air. ìgbẹ̀yìn ni Jésù fún wa ní ọ̀pọ̀lọpọ̀ agbára sí. this is when Jesus wants to give us power. agbára tó ju ti àwọn àpọ́sẹ̀lì ìkẹyìn kìíní yẹn. power that is greater than the power of the apostles in the beginning. ìgbẹ̀yìn ó fẹ́ fún wa sẹ́. he wants to give it to us at this end of the world. tó fi sọ fún àwọn ìgbà keje yìí nìyẹn. and that's why he is saying this to the seventh church age. because we are the seventh church age. ìgbà keje yìí ó this seventh church age is mingled with the sixth church fún àwọn ajínrere wọn ni. full of preachers. pé ìgbẹ̀yìn ayé yìí náà ni àwọn ajínrere náà sì máa máa wàásù sí dòpin ayé. because these gospelers will continue to preach until the end of the world. kì í ṣe jínrere nìkan ló fẹ́ ká ṣe. he doesn't just want us to evangelize only. ó fẹ́ ká ní agbára. he wants us to have power. agbára tó máa lè fàyè sílẹ̀ láì rí ikú. power that can take you out of this world without dying. power that can overcome death. paul sọ ọ́ nínú ọ̀rọ̀ rẹ̀. Paul spoke about this. Ó ní ọ̀tá ìkẹyìn tí a rẹ̀ ní ikú. He says the last enemy that shall overcome is death. Ikú ara yẹn a máa ṣẹ́gun rẹ̀ nígbẹ̀yìn. The death of the flesh will be overcome at the end of the world. That is some of us shall leave this world without dying. And that is what we are preaching unto you. That Jesus is teaching you. That those of us in this seventh church age. This seventh church age. ó ní àwa nílò agbára. needs power. ó ní gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ti kò gbóná kò tutù. but many have become lukewarm. wàrà ni ọwọ́ òun sẹ́. he says come and buy of me. wúrà tí ó jẹ́ agbára nìkan. gold that tried in the fire. èyí tó máa mú ẹ ọlọ́rọ̀. that will make you truly rich. kì í ṣe ọ̀rọ̀ ti owó ayé yìí. we are not talking about the wealth of this world. ọ̀rọ̀ agbára láti ọwọ́ ọlọ́run. wealth in the power of the living God. I want you to know that all the power that the medicine men seek after báwọn ṣe lè máa tú kán máa tú pa all evil powers. mo fẹ́ kó mọ̀ pé agbára wọn wà nínú Jésù. such powers are subject to the power of Jesus. gbogbo agbára ní ayé àti lọ́run ló wà lọ́wọ́ Jésù. because all power in heaven and on earth is with Jesus. kìbí Jésù ló dá gbogbo agbára náà. because Jesus is the creator of all power. agbára láti lè máa paradà láti fi ayé ìsílẹ̀ láì rí padà sẹ́. power of translation. agbára láti lè máa fò pàpà. power to even fly. Jésù kìí sọ pé ó wà lọ́wọ́ òun. Jesus has all those powers. gbogbo agbára yẹn ló wà nínú rẹ̀ ó sì fẹ́ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ nígbà yẹn. which he wants to give to us his disciples devils at the end of Jesus this world. Jésù Kristi ni gbogbo agbára yẹn lọ́wọ́ rẹ̀. Jesus has all power. Gbọ́ àwọn tó àwọn olóò máa fún But who are the people that will be given this power? Gbogbo ọ̀pọ̀ ti di gbogbo kò tutù. But many people are becoming lukewarm. Ìyẹn tó fi ń tó fi ń ta Jésù lára tó sọ pé mò ń bẹ̀bẹ̀ mò ń gbà yín níyànjú kó rà lọ́wọ́ òun. That's why he's is counseling you to come and buy from him. Ní ẹsẹ̀ kejìlélógún. In verse eighteen. Ní ẹsẹ̀ kejìlélógún rẹ̀ sẹ́. In verse eighteen. Ó ní ẹni tí ó bá lé etí kí ó gbọ́ ohun ẹ̀mí sọ fún àwọn ìjọ. He said he that hath ears to hear let me. Hear what the Spirit saith unto the church. What is the promise given to us at the end of the world? Let us look at his promise to us at this end of time. because it is us that he gave the greatest promise in verse 21 to him that overcometh will I grant to sit with me in my throne even as I also overcame and am set down with my father in his throne hallelujah praise the Lord Do you see this promise? You can see that it is greater than any other promise given before unto the earlier churches. He said he will not blot out their names from the book of life, which was there before ṣùgbọ́n ìlérí tó fáwọn àtọwà ìgbẹ̀yìn ayé iṣẹ́. unto the seventh church age. olè tó bá ṣẹ́gun. his promise is that he that overcometh will sit with him in the throne. nígbà wa máa bá jọba lórí ilẹ̀ ayé. ruling now with him. a máa jọba lọ́run pàpà. even in heaven also. ó ní ìjìjẹ́ bàbá tóun jókòó lé iṣẹ́. E and he says on the throne of the father where he sits. ó máa gbé wa sí àwọn àmà jẹ́ ká máa bá òun jókòó lórí ilẹ̀. he says he will exalt us to sit with him in that throne. àti ẹ̀ fi hàn pé. it is also revealed. that as as many as as much as the heavens are. ọ̀pọ̀lọpọ̀ ayé tọ́lọ́run ti kọ́ sọ́hùn rọ́hùn. there are many earths that God has created àní ọlọ́run sọ pé òun yóò mú àwa tí a jẹ́ ọmọlẹ́yìn kristi ìgbẹ̀yìn ayé yìí. he says those of us who are Christians at this end of time those of us who will overcome. nínú wa ni a ó máa ṣàkóso àwọn ọ̀run among us will be those who will rule those earths and kingdoms. gbogbo ọ̀run lọ́run bó ṣe kún yẹn àwa yóò máa bá ọlọ́run tún dá ẹ̀dá tuntun mìíràn sáwọn ayé lọ́run lọ́run. help God to to uh, uh, uh, create even new creatures over o there. ohun tí ọlọ́run ní tó ti pinnu nìyẹn. this was God's plan. nígbà tí ohun gbogbo bá ti dópin láyé ayé yìí. in which when everything in this earth has ended. ta tún mú ayé tuntun yìí kalẹ̀ lórí ayé. and this new earth and new heaven is created. Christians àwa tá a máa tá a máa bá jókòó lórí ìtẹ́ rẹ̀ sẹ́. those that will sit with him on his throne. àwọn máa ṣàkóso ayé àwọn àwọn máa ṣàkóso ọ̀run. shall rule with him on earth and in heaven. hallelujah. praise the lord. arákùnrin àti arábìnrin tó ń gbọ́ mi. brethren. ilé tó tóbi lélẹ́yìí. this is a great promise. eléyìí tóbi ju ìjọba ayé tó ń wá. it is greater than whatever you might be seeking after in this world. eléyìí tóbi ju ohunkóhun tó yẹ kó máa wá láyé yìí. it is greater than anything you might be seeking after in this world. ìrèké ló wà nínú èyí tó bá tiẹ̀ jọrọ ayé tó pọ̀ profit a man if he gains the whole world. kọ́kọ́ wá ìjọba ọlọ́run náà. you have to seek first the kingdom of God. wá kúrò nínú ìwà kò gbóná kò tutù yẹn o. and cease to be lukewarm wá kúrò nínú ìwà ìlọ́wọ́wọ́ yẹn o. and cease to be lukewarm. kò wá máa jẹ́ gbígbóná nu Kristi. and seek after fervency Jesus. gbogbo ìgbà náà ti súnmọ́ báyìí. because the time is at hand. Jésù yìí ń padà bọ̀. wherein Jesus is coming soon. ìgbẹ̀yìn ti dé. the end of the world is at hand. ó sọ fún wa kábẹ̀ sí ní eléyìí ní igbe ọ̀gànjọ́ òru tó ń gbọ́ yẹn. this is the midnight cry. ó sọ pé ní ìgbà tí ọkọ yàrá fẹ́ẹ́ dé. it says before the husband man returns. nínú ìwé Matthew chapter twenty-five. have been given the parable of the ten virgins kò pẹ́ kò pẹ́ kó tó dé wọ́n sì sùn lọ. because the husbandman tarry, they all slept. gbọ́lọ́gọ̀jọ́ ò ní igbe ta. but at midnight there was a cry given. ọkọ the husbandman cometh soon now. he say rise up and meet with me. ìgbó láti bẹ̀rẹ̀ sí ní kéde and this cry is being given right now. ọkọ ìyàwó ń bọ̀ Jésù fẹ́rẹ̀ dé. because Jesus is coming soon. ẹni tó bá fẹ́ lọ pàdé Jésù láwọ̀ sọ́wọ́ wà á sílẹ̀. if you are ready to meet with Jesus you have to prepare. ẹni tó bá fẹ́ wọ ìjọba Ọlọ́run tó ń bọ̀. if you want to enter the kingdom of God wọ iná ọ̀nà àpáàdì. if you do not want to go to hell. wá ronúpìwàdà kó gba jésù ìgbà náà tí wọ́n lé jésù ń bọ̀. because the time truly is at hand. ìgbẹ̀yà ayé ti dé tán. the end of the world is here. ogun àgbáyé ìkẹyìn ni wọn kò ní pẹ́ bẹ̀rẹ̀. the last world war will soon happen. ètò máa fẹ́ pa gbogbo ayé run. wherein almost all the world shall be destroyed. but jésù sì lè rí ayé tuntun mìíràn tó tún máa ṣẹlẹ̀ lẹ́yìn lẹ́yìn. but Jesus promised a new world at the end of this. inú ayé in which we are talking about now. pé àwa ọmọlẹ́yìn kristi yóò máa tuntun tó ń bọ̀. Jesus will rule with him in those days máa ṣàkóso ayé àti ọ̀run. in heaven and on earth. hallelujah. praise the lord. ǹjẹ́ o fẹ́ ní ìpínlẹ̀ ìjọba ta ló wọ̀ yìí. do you want to have a part in this kingdom Jesus that is to come. Jésù fẹ́ràn rẹ o. Jesus loves you. Jésù pè é pé kó máa bọ̀. Jesus is calling you to come. kí ni wàhálà àti làálàá tó lè máa tọrùn bọ̀ láyé nísìnyí. what are the problems that you are encountering in this world now? Jésù sọ pé wá sí ọ̀dọ̀ mẹ́rin ń ṣiṣẹ́. Jesus says come unto me all ye that are labour and are heavy laden and I will give you rest. Jésù fẹ́ fún ẹ ní ìsinmi. He wants to give you rest. Ó fẹ́ fún ẹ ní ìfọkànbalẹ̀. and he wants to give you peace fún ẹ ní àlàáfíà he wants to give you joy. ó sì fẹ́ fún ẹ ní ìjọba ọlọ́run and he wants to give you the kingdom of God. ìyè nípẹ̀kun náà fẹ́ fún ẹ. eternal life. ìgbà tiwa yìí ní ìgbé ayé. This end of the world is now. Our time is the seventh church age. And the promise that is given is for this generation. Wherein those that overcome shall rule with Jesus in heaven and on earth. Hallelujah. Praise the Lord. Do you want to have a part in this kingdom? We are inviting you now to come and repent. What should you do now? First, you must repent ǹjẹ́ o ṣì ń ṣàgbèrè. look at your life are you still fornicating. ǹjẹ́ o ṣì ń ṣe àgbẹ̀tẹ́lẹ̀. are you giving bribes or receiving bribes. àbò láì tó fọlọ́run or perhaps you are lying to God. o kì í láàyè láti máa gbàdúrà. you do not have enough time for God to pray. o kì í láàyè tó láti máa ka bíbélì. you don't have enough time to read the Bible. wàá ronú kúwàdà. you need to repent. wàá sọ pé kí Jésù máa gbénu rẹ. and ask Jesus to live in your heart. wàá bẹ̀rẹ̀ ṣe ẹ̀kọ́ bíbélì. and begin to follow the words of God. study the Bible. and pray. oṣù wa máa wá fún ẹ̀kọ́ bíbélì láàárín àwọn ajíhìnrere. and go to Bible study with evangelist. oṣù wa máa gbàdúrà máa gbà ilé ẹ̀kọ́ kan and pray and fast also. kó wa máa ṣe ìwà mímọ́. and, and live ṣe gbogbo. and forsake the way of sin. wọ́n yọwọ́ rẹ kúrò nínú àbẹ̀tẹ́lẹ̀ yẹn. and take your hands so away from bribery. tọ́ba fẹ́ fún ọ sọ fẹ́. cease from receiving bribes. kí o tí o nílé tẹ ọlọ́run fún jẹ́ kí ẹ̀gbọ́n ọlọ́run máa jẹ́ rẹ. and be satisfied with that which God gives you. Jésù yóò fún ẹlẹ́mìí mọ́sẹ̀. the Holy Spirit will be residing your heart. ìwà bí ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. the Bible says godliness with contentment is great gain. Jésù ló ń fún ni. only Jesus can give you this. ẹ̀sìn ò ní ilé yìí. religion cannot give you this. ẹ̀mí mímọ́ nù rẹ ló máa fún ẹ ní ilé yìí. the Holy Spirit in your heart will give you this. kì í fọ́kàn máa fún ẹ ní ìtẹ́lọ́rùn nìkan. not just contentment. a tún mú ẹ lè máa jẹ́ kí owó rẹ tó ẹnu ni. but actually allow the money he gave to you to be known for you. a tún ràn lọ́wọ́ láti lè ní ìgbéga kan níbi iṣẹ́. they will also give you promotion where you work. Jésù nìkan ṣe ló ń ṣe ilé ìfúnni. Jesus is able to do all these things. Jésù ní gbogbo agbára gbogbo wà lọ́wọ́ rẹ̀. all power is in Jesus. òun ló lè rojọ́ rẹ níwájú àwọn ọ̀gá tó fẹ́ gbogbo ẹ̀gá yẹn. he is the one that can plead your cause where you work. Jésù ló ń gbé ní gang. for Jesus is the one that will promote. òun ló lè mú kí iṣẹ́ rẹ máa tà. he is the one that can make your job to jẹ́ kó o ń ṣe. those of you who have businesses of your own. Jésù ló lè máa múṣẹ́ rẹ ta. Jesus can make you prosper. òun ló lè jẹ́ kí ohun tó owó tó o máa dúró lọ́wọ́ rẹ. and he will allow whatever he gives to you to stay with you. tó o bá kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà ni. because that's if you seek the kingdom of God. tó o bá yọwọ́ rẹ nú iṣẹ́ olè ọjà olè. and take your hands away from stealing. tó o bá yọwọ́ rẹ kúrò nú ọjà olè. and cease from stealing. lọ́pọ̀lọpọ̀ wọ́n sọ pé àwọn gbé jọ́ọ̀bù kalẹ̀ wọ́n náà ń tajà many people establish different kinds of jobs. tán bá rí àwọn olè lọ ń jalè tán wá ń ta fún wọn á gbà. and they buy stolen goods. wọ́n á sọ pé àwọn náà fẹ́ di ọlọ́rọ̀ lójijì. because they want to be rich quickly. mo fẹ́ kó mọ̀ pé. but I want you to know. ọwọ́ owó tó o bá tún fẹ́ pa o tún bọ̀ máa dán sínú igbó ni tó bá lọ ṣe orúkọ bẹ́ẹ̀. with such money you are not going to prosper. díẹ̀ tọ́lá òun fi sọ pé kò ronú pọ̀ àdá ni. that's why God says you need to repent. yọwọ́ rẹ kúrò nínú ọjà take your hands away from false things. gbogbo tó o bá mọ̀ pé ni yọwọ́ rẹ kúrò nínú rẹ̀. kò sì wá ronú pọ̀ àdá báyìí repent now. call upon Jesus now. For Jesus is the way. it's not don't follow any religion. many who listen to such sermons. they say you are sure they will repent. and hold on to their religion more Jesus tenaciously. but Jesus says such religion cannot save you. you need to follow the name of Jesus. for that name can you can follow that name. only proclaimeth the name of Jesus is enough. Is that name is your salvation. Learn about the Bible and begin to pray all the time and read the Bible. If you cannot read the Bible, tell your children to read for you, for Jesus is coming soon. If you want to partake of his kingdom, bow down, we shall pray for you. Jesus sọ pé ọmọ agbónú mi. come and live in my heart. sọ pé fún mi ní ẹ̀mí mọ́ rẹ. give me your holy spirit. that I may not sin again. that I may have a part in the kingdom to come. Lord I want to rule with you. I want to have a part in that kingdom. I want to follow them that will rule in heaven and on earth. give me your holy spirit. that I may be part of those who will meet with you in the air. Amen. Jesus you have heard their prayer. Give them according to their heart's desire in Jesus' name. If you have access to the internet, our web address is www.gospeldistribution.org. You have to spell that one out gospeldistribution.org. Gospel distribution is one word. www.gospeldistribution.org. And you can send us email on the internet. Our web our email address is webmaster at gospeldistribution.org, webmaster at gospeldistribution.org. And you can also read all our literature on the internet freely. God bless you and see you, we we'll see you again next time. In Jesus' name.